ẹnu bá àṣírí mùsùlùmí ṣe ìgbà náà ní sẹ̀rí àlejò. أكرمكم الله ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ nínú àkùrọ̀ àrùn. ìgbà tó ń parọ́ mọ́ ìyá ńlá wa yẹn lọ́wọ́ Aisha radiyallahu rá. torí àwọn èèyàn tètè bẹ̀rẹ̀ sí ní parọ́ jama láàyè. Aisha ìyàwó lọ́jọ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó sì jẹ́ ìyàwó tó ṣe pé àdánwò tó ṣẹlẹ̀ sí àti tó tara rẹ̀ ṣẹlẹ̀ sánàbì sallallahu alaihi wa sallam ọlọ́gàjù. àdánwò ṣẹlẹ̀ sí àìsàn aládánwò sọ̀gà adáwò tó ṣẹlẹ̀ sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam látara aisha ládáwò tó ti pé kò ṣẹlẹ̀ sí gbára ìyàwó mi. sábà bí wò lọ́fà sábà bí tó fà ní ìfẹ́ ìfẹ́ tí tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó ní sí Aisha ọlọ́mọdàwò bá àìsàn ìfẹ́ tí tánàbí sallallahu alaihi wasallam tó ní sí àìsàn Aisha lọ́mọdàwò sànàbí Muhammad sallallahu alaihi wasallam ẹ bá ní àwọn méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin. tí àwọn èèyàn bá fi lè fura mọ̀ ipe ẹni nífẹ̀ẹ́ sí kan nínú àwọn ìyàwó yín ìdá àwọn yòókù lọ ẹdìmú ìyàwó tẹ ẹni nífẹ̀ẹ́ sí ń dára ó lè máa yọ ó lè máa dunnú ó lè máa wò pé ọlọ́wọ́n bá bọ̀ fi bọ́tà sí búrẹ́dì tòun àtọ̀ sáwọn kan tó ṣe pé wọn ò ti ẹ̀rú mi fi kejì búrẹ́dì tiwọn ṣùgbọ́n àtẹ̀wò máa sábà ṣe wọn nípa pé àwọn tí wọ́n máa ṣe lára rẹ̀ wọ́n ti pọ̀ jù bẹ̀rẹ̀ láti rí àwọn ìyàwó yòókù nígbà tó ṣe pé ọkọ gba tiẹ̀ kọ̀ gba tàwọn kí wọ́n á ní tí wọ́n kí ni tó fi sórí táwọn náà fi sórí bóòlù ti jẹ́ títí ẹ̀ yájọ́ wọ́n náà kọ́kọ́ gbà fọlọ́. gbogbo ẹni tó bá wá jọ̀rẹ́ àwọn ìyàwó yòókù yìí wọ́n máa bọ́ wọ́n máa bọ́ wọ́n máa bá wọn bọ̀ ọjà. nítorí pé ọ̀tá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mi ni àwọn mi ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi àwọn ọmọ wa bá orogún yẹn bọ ọjà ẹni tí ń bọ ọjà ti ń pọ̀ lọ. bẹ́ẹ̀ náà ni ẹni tí ò ti ẹ̀ mọ̀ yín rí tọrọ bá ṣẹlẹ̀ tí àwọn orogún rẹ̀ gbé ọ lẹ́nu sàn lójú àwọn èèyàn olùsè wa jẹ́ olùsè jẹ́ kó bára rẹ̀ da sọ àkókò mọ́ògùn tó fi mọ́kàn wa òròpẹ́rù ètò ìṣẹ́lẹ̀ ló ti ń bí ni gbogbo yẹn bá àtúrógùn ogun ó mú wá sí tẹ kábí má bẹ́ẹ̀ àwọn orí ọmọ ẹ̀ torí asọfẹnuwarọ wọjà ẹ̀nà lọ́pọ̀ àwìn. ọkọ náà ń kọ́ máa ń ta àwọn ọkọ látara àwọn ìyàwó tó máa nífẹ̀ẹ́ nítorí pé kò ní kí nǹkan kò ní láì dá kò ní bá kankan pàdé gbogbo nǹkan ìdààmú ti bọkọ tí ọba tẹyàwó náà lọ́rùn ìdààmú tó ti bọkọ. irú rẹ̀ làdáwò tó ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti tó ṣe Aisha àdáwò ṣe Aisha nítorí pé ànábì nífẹ̀ẹ́ tì kò sì gbé pamọ́ ó fi hàn àdáwò ṣe sallallahu alayhi wa nítorí ìfẹ́ tá ní sí Aisha. àwọn mùnáfìkì wọn fẹ́ ba ìjókòó Aisha jẹ́ nílẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn wà á rí nǹkan kan tá lè fi bàjẹ́ tí wọ́n sọ pé ó ń tẹ̀sí náà lọ. sẹ́mi pé gbogbo ẹni tó bá gbádùn kò ní fẹ́ gbọ́ a'udhu billahi minash shaitani rajim bí ara alẹ́ òun ṣe dì kátó wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n wo kí ló tóbi tó lè dá wàhálà yẹn táwọn lè fi da ìgbésí ayé àìsà yìí lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ló ṣe zina. ok ànábì nífẹ̀ẹ́ àìsà tànàbì àlè gbọ́rú ẹ̀ nípa ìyàwó tó nífẹ̀ẹ́ tí kò sì tẹnu déédéé síbí láìláì ìdààmú tó bá ànábì sallallahu alayhi wa ọkọ̀ dá ti sọ nítorí pé wọ́n kúrò zina má Aisha radiyallahu anha. àwọn wá fẹ́ tara rẹ̀ wọ́n fẹ́ ti sàǹfààní kan. àǹfààní náà ní pé ẹ̀yin tẹ́ ẹlẹ́sìn Islam tó ń kẹ́ nínú ẹ̀kọ́ tẹ́ ẹlẹ́sìn yìí pọ̀ yín. ó ní kẹ́ jìnnà síbàjẹ́ kẹ́ jìnnà síranù kẹ́ jìnnà sírìnfúnrin kí ẹ jìnà sí ṣèkúṣe kí ẹ jìnà sí pàlàpàlà ìyàwó ànábì yín kan ló ṣe sí náà. tí àwọn mùsùlùmí bá ń gbọ́rọ̀ ẹ̀ pé àwọn ànábì àwọn ṣe zìnà ìyàwó ànábì àwọn ṣe zìnà látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí àrùn ń bẹ lọ́kàn rẹ̀ tó dé pé zìnà ń wà wọn náà ṣe tẹ́lẹ̀ òfin ọlọ́run ní ká wọn lọ́wọ́ dè lóòrèkóòrè àwọn ọlọ́wọ́ bá di pé wọ́n já wọn. àtúgbà tí ìyàwó ànábì bá ti ṣe bẹ́ẹ̀ tiwájú ajé báwọn náà máa gbádùn tó ní. látàrí àfọpọlọ gbé kalẹ̀ irọ́ ńlá yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní sèrà. torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́wọ́ bá ṣe léwọ̀ gidigidigidi kí ìyàn máa sọ. So, wípé mùsùlùmí ṣe bàjẹ́ wípé mùsùlùmí ṣe ránù wípé mùsùlùmí hùwà pálapàla láì jẹ́ pọ́dọ̀ lójú nítorí wípé táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní sọ táwọn bá ti bẹ̀rẹ̀ sí ní sọ ẹni tó burú tí ń rùn tí gbogbo wọn ń sá fún un yóò di ti ń bá ìdí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn èèyàn púpọ̀ wà tó ẹ pé àrùn bẹ lọ́kàn tiwọn tẹ́lẹ̀ wọ́n bá dákú. Yọ̀bà dìgbẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀lá máa ń bẹ̀rù àti tẹ̀kìlì ó ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ kálukú bá ń tẹ́. Torí ẹ̀ ló ti jẹ́ pé láwùjọ Mùsùlùmí ayò sí o kẹ́nikẹ́ni láti kúrọ̀ zina mayan ayò sí o láwùjọ Mùsùlùmí láti kúrọ̀ síkúsí nítorí pé tó bá ti lè kúrọ̀ zina ìṣekúṣe mẹ́yìn tó bá rẹ lẹ́rìí mú wá jẹ́ bọ̀nù nítorí pé ọlọ́run fẹ́ sún àwùjọ àwọn mùsùlùmí yẹn báńsẹ̀ ń rí yín lóde táwọn wo dáadáa máa yín táwọn wo pẹ́ni ọlọ́run yín táwọn wo pẹ́ ń bẹ̀rù bẹ́ẹ̀ náà lọ yẹ kí kálukú sẹ́nu dédé síbí kẹ́nìkan wọn sọ pé kéènì ẹ̀ ta ni òṣàzù kéènì wọ́n lè ṣe ìsìn náà dáadáa lọ. sọ̀rọ̀ kí sẹ́yìn bá ti gbọ́ bẹ́ẹ̀ tó bá yẹ kí báyìí là ń wò yóò ṣubú ní tọ́. ó lè ṣe kí la wí. àlọ́ ṣe ìsìn náà dáadáa lọ. àwọn òbí náà abóbìnrin náà lè rí ló dẹ́dẹ́dẹ́ lọ́wọ́ tó gbà ìyá súnà ìyá súnà kékeré ni ìyá súnà kékeré oúnjẹ apẹ̀rẹ̀ ah! àwọn òbí náà kí ló ń bá sọ́wọ́ àgbẹ̀tẹ̀ a'udhu billah ẹ̀rí pé tó máa ń sọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tẹ̀ ń kà fún un ọwọ́ àdìpọ̀ ṣubú dànù. ìsìláàmù gángan fúnra rẹ̀ tó gbé yìí fáwọn èèyàn tó gbọ́ láwọ̀ fún wọn lọ́padà wá ti ń tán fojú dákútẹ́ wò. ìrẹ́ ni ìsìláàmù ọgbà wọn lè tó fún ma lé ìsẹlẹ́kẹ̀ bí ìrìn. gbogbo ń tọ́ máa ń parí ọlọ́run lọ́gbọ́dọ̀ sọ ọ́ ìmọ̀tọ́lọ́ sọ ń bẹ̀ kì í the possibility is there. Ah, there's a maybe o. Certainty. Ntọ́ ma dájú. ولا تقف ما ليس لك به علم العلم هنا العلم اليقيني انتو ملامة داجو ذلك بني 100% 100 over 100 انتو بأما قد أولو جمع الله الله قد أصاو تريد ورون لا تسورة جماعة kò rọrùn láti forí kó pàǹtí rẹ̀ kò rọrùn láti forí kó pàǹtí rẹ̀ láyé ambosibo ti pàǹtí rẹ̀ nù sàárè káwéṣe ti sọ pàǹtí rẹ̀ ń jọ gbẹ̀ngà òkèèyà. inna sama wal basara wal fuada kullu ulaika kana ọlọ́run ní àti ìgbọ́rọ̀ yìí àti ìríran yín àti ọkàn yín gbogbo ẹ̀ láti ilé rẹ̀ parẹ́ ọjọ́ gbẹ̀dẹ̀ òkèèyà. tọ́mọ ìyẹn bá mọ eléyìí ilé ayé wọn bá ti dáa jù. àbájẹ́ ike lódodo à ń palẹ̀ má dà òkèèyà mọ́. ṣùgbọ́n mi èèyàn mọ eléyìí ẹni tó mọ̀ gan fetí pàlàbà rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lákàtí fún un kálukú kan wò pé àá àtọ́gbẹ́ni. mímí kò ní mì láì má pẹ́ gbẹ̀rún mi. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtàlẹ́lú Muhammad sallallahu alayhi wa sẹ́lẹ̀ tó ń ṣàlàyé àwọn òfin ẹ̀sìn fún wa gba ọ̀dọ̀ Mu'az ibn Jabal radiyallahu anhu. ní ìparí ọ̀rọ̀ yẹn anabi sallallahu alayhi wa sẹ́lẹ̀ ó wá gba àmà rẹ̀ mú. ونكف عليك هذا sọ̀rọ̀ fún eléyìí. معاذ وأصفى النبي صلى الله عليه وسلم وإنا لمؤاخذون بما نتكلم به tọ́lọ́ wọn wà fìyà jẹ wá bí lórí nǹkan à ń sọ lọ́rọ̀ ni tí ọ̀rọ̀ lásán lè kó báyìí anábìlẹ̀ sàkélé sọ ọmọ ọ̀dàkàmà wàhálà ìfọ̀kùn náà sókè náà rí. على وجوههم وفي رواية على مناخرهم إلا حصائد ألسنتهم تنك قوة داوية أنا نجوك عند القيامة باو جوا لما جوافا باو كايا yàtọ̀ sí ń dá hàn wọ́n fàkùn àbí ahọ́n ní mú ni wọn náà jù torí ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni innal ladina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladina amanu ọlọ́run ní gbogbo àwọn sáà nífẹ̀ẹ́ sí kápẹ́ ìbàjẹ́ pálapàla rádaràda àwọn àwa kú àwọn àwa kò tọ́ ìṣekúṣe jágbajàgba tí wọ́n fẹ́ kọ́ tàkà láwùjọ láàrin àwọn olùgbàgbọ́ òdodo látàrí mímọ afẹnuwarọ ntí o gbọ́ nípa rẹ̀ tọọmà nípa rẹ̀ kò sojú rẹ̀ àmọ́ wọn mọ sọ ní sísọ tẹni tí ń fẹ́ káwùjọ bàjẹ́ torí tí wọn bá fẹ́ sọ ọhún aláwọn kan wà táwọn ń bẹ lọ́kàn tiwọn immediately tí wọn ti gbọ́ pé lágbájá ń ṣe tàmẹdó ń ṣe dóòlà ń ṣe kí làwọn náà ṣe kálukọ jà kù Ọlọ́run láwọn ẹni tí ń fẹ́ kí ìbàjẹ́ kó tẹ̀ka láàrin àwọn olùgbàgbọ́ òdodo lahum adhabun alimun fid dunya wal akhirah ìyà tí tani tí roni yóò jẹ wọn láyé yóò tún jẹ wọn lọ́run láyé kò sí ara tọ́lọ̀ wọn bò lè fìyà dá kò sí àdánwò tọ́lọ̀ wọn bò lè gbé báyìí kò sírú ìyà tọ́lọ̀ wọn bò lè ti jẹ yẹn torí wọn kì í yẹ ọlọ́wọ́n ọba lọ́wọ́ wò wọn kì í yẹ ẹsẹ̀ rẹ̀ wò kò sí ẹnìkan tó lè ṣàtúnṣe lórí ìdájọ́ tọ́lọ́mùbá dáadáa tọ́lọ́mùbá sì sọ pé kí ọjọ́ yẹn bí gbogbo ayé bá péjọ fáwọn ọgbà yẹn ọlọ́ àyè wọn lè rí yàn balẹ̀. ìyá títí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan lọ́mọ yìí rẹ̀ ọlọ́run lọ́mọ yìí oríṣi rẹ̀ ọlọ́run wa ni wọn àní lọ láyọ̀ láyé ń bì wọ́n jìyà rẹ̀ ìyá tó wọn wá fi jẹ wọn ìyá tí tani ti ro ni bẹ́ẹ̀ náà ní lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù ọlọ́ọ̀dà kún kọ́ sànù wa nínú pàǹsọ ìhòòhò ọmọ ẹ̀yà wa mùsùlùmí oníkàsọ ẹnu wa nípa rẹ̀ kàsọ ẹnu wa nípa rẹ̀ níbo ni lágbájá wà lálẹ́ àná kéèké ni olórí ibú ẹgbẹ́mi títí lẹ̀ sí mọ́bì nǹkan kọ̀rọ̀ kan ni wọ́n wà orin èrè tó ń lọ sọ fún ọkọ sí bẹ́ẹ̀ kìí sùn lọ sọ fún mi kí ló ń lọ sí sọ bẹ́ẹ̀ àti tí mo gbọ́ táwọn èèyàn sọ nù ẹ̀wọ̀n kí etí ó ti sábà bí àtiwọ́ náà etí ó ti sábà bí àtiwọ́ náà ẹnìkan ní ìsìn àríkọ lóyún ẹsìn lọ kókò lọkọ ẹsìn ti sọ ike láwùjọ àwọn máa ń serú ẹ tí ò ní lọkọ tí ò lọ gbóyún wá ọkè ìdí gbogbo ẹni tí ọlọ́kọ tó lọ gbórí wá náà lọ́sàgbèrè ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sọ ẹnu yín o aróyún nù rẹ̀ pọ̀lọ́kọ a ní láti ṣèwádìí oyún èyí ṣàdédé gánmánilá tó bá ní àbẹ́ làbí ni lódodo wọn lọ́kọ táàbà wàá pé oyún tó ní ọkọ ló ní fún ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ aburú kan ló ṣẹlẹ̀ báyìí báyìí làwọn wà lórí ìrìn àjò àwọn dánadáná dá wọn lọ́nà ní bá ti tipátipá ra gbogbo obìnrin tó wà ń bẹ̀ mọ́ wọ́n di àwọn lọ́wọ́ di àwọn lẹ́sẹ̀ wọ́n gbé àwọn ẹ̀kọ́ sínú gbó wọ́n máa ń bá wọn sùn sọ ní ìdílé ń ṣe zìnnà nà ẹni tó bá a ṣe zìnnà lọ́ba ṣe zìnnà wọ́n ò ṣe zìnnà nítorí pé ń tọ́ ṣẹlẹ̀ síjú agbára lọ àwa sì ti fẹnu wa rọ olórí ìwé ẹsẹ rẹ tẹ́lẹ̀ náà ìwé ẹsẹ láti mọ ọmọ tí ó sọrí ibú oníkẹlẹ àbí àbàbàbà ah, ah, ah, dáná ọmọ ntọ́sẹ̀lẹ̀ o ti bẹ̀rẹ̀ sí jáwé sóbì subhanallah ilàlí so irú rẹ pọ̀ láwùjọ tiwa ètò báyọ̀ lẹ́rù jù yé ṣe pé káfíìrì ń sọ̀rọ̀ bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn káfíìrì ń tó sàwọn ó ju gbogbo eléyìí lọ àrùn ńlá ti gbé wọn dálẹ̀ kíkà táwọn ńlá bá ti gbé ni dálẹ̀ kọ́ kéékèèké ò borí ẹ̀ wọn ni lẹ́yìn sẹ̀fà àgàn kófìrí dẹ́mu lẹ́yìn tó ti jẹ́ kébìrì ẹsẹ̀ olóṣùmẹ́sẹ̀ tó jọ wá lójúmọ́ kò sí. ṣùgbọ́n ìwọ mùsùlùmí kò ló ti wá jẹ bẹ́ẹ̀ ọmọ tó máa kọ́ jẹ́ mùsùlùmí tó máa kọ́ jẹ́ mùsùlùmí ga púpọ̀ nítorí pé ìwọ ìwọ ti gbà fọlọ wọn náà ti gbà fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ yéésì gbogbo tó wọ ẹnu rẹ sọ lẹnu rẹ sọ yéésì gbogbo tó wọ ojú rẹ wò lójú rẹ ọmọ wò yéésì gbogbo tó wọ etí rẹ gbọ́ lọ́mọ gbọ́mọ yéésì gbogbo bí tó wọ ẹsẹ̀ rẹ lọ́mọ lọ́mọ yéésì gbogbo tó wọ ọ̀fọwọ́kàn lọ́mọ ọ̀fọwọ́kàn mọ́ ara jíjẹ́ mùsùlùmí ni ẹ wọ nítorí pé ìjẹ́ mùsùlùmí túmọ̀ sí àkàrà ọlọ́wọ́ dè jìnnà sí gbogbo tọ́nà bá tẹ̀lé wọ̀ jìnnà sí gbogbo tọ́nà bí Muhammad sallallahu alaihi wasallam tó bá kọ̀ fún mi. ara àtúmọ̀ jíjẹ́ mùsùlùmí nù kì í tó kọ lásán èmi náà ń kéde ojúmọ́ pé ó kọ lásán kan nídìí mùsùlùmí ó tójú sí i. tó máa mùsùlùmí lásán gbogbo gbogbo tó rẹ gbogbo obi tí ó wù ọ lọ ló ń gbẹ́sẹ̀ rẹ lọ gbogbo tó wù ọ lọ fọwọ́ rẹ bà ó ti ẹ̀fẹ̀rù ọlọ ó ti jó ẹ̀yà. kí ni àtọ́ láàrin rẹ àti tààmù kí ni àtọ́ láàrin àti kí láàrin rẹ àti kí láàrin rẹ àti ó ti àtọ́ láàrin gbogbo ìpátápátá lọ dára ó kọ́ kí ni tó o bá máa ṣẹ̀sìn ọlọ́run tófin ìdí nìyí tó fi jẹ́ pé jíjẹ́ mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí o ó ń bùkátà ká máa sọ́ra ó ń bùkátà ká máa sọ wá ó ń bùkátà ká máa sọ̀rọ̀ sọ ó ń bùkátà ká máa sọ̀rọ̀ gbọ́ ìṣe gbogbo bí tó bá ti ń sọ̀rọ̀ lájò ìṣe gbogbo bí tó bá ti ń wòran lájò ìṣe gbogbo bí tó bá ti ń dá sí láti dá sí nítorí ọ̀rọ̀ tá a sọ tí ó padà sọ wá di èròjà àná. dání ọbẹ sọ yóò bá máa sọ kọrọ tá a sọ tí ó dẹjọ ọlọmọ fi sí wa lẹ́nu ẹ ìtọ́ wàá sọ tí ó di dáadáa máa ń kọ eré lè tí ó dẹjọ láyè ètò ọsọ tí ó di ẹ mọ kó ọlọmọ sí wa lérò torí de eléyìí ẹ má ọ padà já sí pé ó wù ọ ọ̀nfẹ́ ọ̀nsánà ìbàjọ́ wà láàrin àwọn olùgbàgbọ́ òdo. wọ́n wá pè lọ́nà wo látàrí ọ̀rọ̀ tó ń sọ ni ẹnu rẹ ó ti dá géètì kò sí bíréèkì fẹ́nu rẹ òkúra rẹ dára ìjánu kò kó ẹnu rẹ. wọ́n kà máa ń sọ tó bá wù ọ ni eléyìí yóò ṣe sábàbí kí wọ́n tó yàn sábẹ́ ẹni tí ń fẹ́. kápẹ́ ìbàjẹ́ tàkà láàrin àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí ó sì yẹ ẹlẹ́sẹ̀ lérò láyé ń bí àti lọ́la gbẹ̀ngà òfìyà ọlọ́dà kò má tà wá lọ́kàn nínú wọn. akramakumullah eléyìí wọ́n ní láàrin mùsùlùmí sí mùsùlùmí ṣé bá ń sọ àìdá sọ aburú ojú yín tó ojú yín eléyìí kò sí ìdájọ́ ọ̀rọ̀ eléyìí fún yín ọlọ́run ní bí ìyá rẹ̀ ò sì ní jẹ́ ẹ̀dínlá ṣọ́rù mẹ́tẹ̀lẹ́ kò fà á ìrọ̀ àwọn kẹfẹ́rẹ́ ò ní yí ká ìta gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ pé yé wa àmọ́ kò túmọ̀ sí pé kò túmọ̀ pàtẹ náà pété pọ̀rọ̀ káàkiri lọ́mọ sọ lọ́mọ sọ torí tí ọba yẹ kó ní tíya rẹ̀ láǹfẹ̀ẹ́ ọlọ́run ò sì ní fìyà rẹ̀ jẹ́ ọ àwọn èèyàn lè bọ́ wà <laughs> tó bá bọ́ wá okùnfin tó gbà bí kò máa pàtẹ kalẹ̀ nídìí kò máa bú ẹnìkan torí kò bá ti jẹ́ káfíìrì tọ́jú kọ́rọ̀ rẹ̀ lọ́ọ́ máa sọ ojú kò ní oríta mẹ́ta ọmọ pariwo ọmọ alukoro kálù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan olóyìnbó èèyàn kéde kan títí tí gbọ́ ni tó bá gbọ́ ọ̀la ń pò tó gbogbo ara ilé gbogbo ara àdúgbò gbogbo ara ìlú ibà bẹ̀ kò ní gbọ́ torí ẹni tó bá ní kí láàṣẹ láàṣẹ hàn torí ẹ mùsùlùmí sí mùsùlùmí wọn lè ran wọn síra wọn ìwọ ni a gbọ́dọ̀ sọ ẹnu rẹ eléyìí gangan ni ó ti sábà bí tọ̀pọ̀lọpọ̀ ó ti wọ náà jù ìmọ̀ bàrẹ ẹni jẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dáa ìmọ̀ bẹnu àtẹ́lura wa ohun gangan ni ó ti sábà bí àtiwọ náà jù ìwádìí wa fi hàn wá wípé ọ̀pọ̀lọpọ̀ sọkúsọ ọ̀pọ̀lọpọ̀ wíkúwì ìlara ni máa bá dé ìlara ni máa bá dé wọ́n ní tí màá ní ìtìtìẹ́ náà ń bọ̀ ìtìtìẹ́ náà ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tí ì dá àsìkò tẹ́ mọ̀ ọkọ̀la ìlara ni máa sábà bá dé ní ìsẹ̀nìkan kan ọmọ kọ wà láyé ọlọ́run tó dán nìkan ló mọ̀ pọ̀ wà láyé àtàwọn fámìlì rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti rí rẹ̀ bá ń bò tó di igbe masha Allah la quwwata illa billah àwọn gbanugbanu ọba bẹ̀rẹ̀ sí ní gbanu gẹ́gẹ́ bí wọn náà ṣe gbanu nìkan ńgbọ̀n lábí ọmọ ọjọ́ mélòó àbí múrí náà pọ̀ nìkan àbí bàtà ìsàmì ó tẹ̀sí ọ̀rẹ́ lọ́dún pọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yóò bá àwọn yẹn máa lé wọn tún á máa dínkù wọn máa máa lé ni àwọn àmàlé àmàlé àmàlé àmàlé títí tí èdè kọ́ báyìí wọn á máa fabricate gbogbo oríṣiríṣi nǹkan lórí rẹ̀ tí yóò bá ṣe rí nìyẹn wọn tilẹ̀ bàjẹ́ nìyẹn wọ́n tilẹ̀ bàjẹ́ nítorí tẹ bá rìn káàkiri ayé wàláhì tẹ bá wọn tẹ bá gbà rẹ lórí skéèlì nínú àwọn tó tilẹ̀ jù láyé ò bá jọ kan nù àwọn èèyàn máa ń sírọ́ọ̀sì bàjẹ́ láyé mà tí ò bá tilẹ̀ bàjẹ́ tí ò bá náà ti máa ń ṣe bí bàtà sírọ́ọ̀sì bàjẹ́ o àmọ́ wọn máa tilẹ̀ bàjẹ́ síbẹ̀ mọ̀ pé kí gbogbo agbó tó lù kálukó ti dájú tí gbogbo agbó bá lù kálukó dàrí wàlẹ́ àyùbọ̀ pọ̀ ní tọ́ba pàtẹ ètè kalẹ̀ dáńgbọ́ yìí dáńsọ̀ yìí dáńsọ̀ yìí dáńsọ̀ yìí dáńgbọ́ láti gbà tó ìbá ti pé ọjọ́ ti lọ ọ̀rọ̀ tẹ́ gbọ́ lálẹ́ <laughs> wọ́n tilẹ̀ gbàjẹ́ torí pé ibi táwọn èèyàn ti dà mú fún lọ síwájú ara wa ẹnì kí eré tutù gbogbo eléyìí à nísìnyí ètò ti bá lọ látàrọ kò lè parí ẹsìn ìtàníkọ wá sí lọ́la òun tó ti palẹ̀ mọ́ rẹ̀ sàmọ́ngbà tí àwọn èèyàn tó tilẹ̀ bàjẹ́ ẹ má bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ káyẹ̀wò àbà àbà tọ̀rọ̀ bá máa pààyàn yọ ọ̀pọ̀ ẹni tí wọ́n sọ ń pa ẹ má jẹ́ ẹni tí ń fẹ́ kí bàjẹ́ ọ̀tàn ká láwùjọ pàápàá láwùjọ àwọn olùgbàgbọ́ òdodo bí kéèyàn jẹ́ lè má mu ni ẹ wá sọ pé ẹja fura sí baba lè má mu kí ni baba lè má mu sí <laughs> ẹ̀yin ò sí gbàgbọ́ àti ìgbọ́ àwọn òsì ń lò ẹ̀yìn à gbogbo ẹ̀rọ bá sùn ṣé ẹ̀yin náà ń dẹnu ẹ̀ tó bá sùn torí pé ẹgbẹ́ tá a mímu yẹn bọ́rọ̀ yẹn ti fẹ̀ gbogbo èèyàn ọba sẹ́yìn náà ń dẹnu ẹ̀ tó bá sùn ẹ̀ ẹ̀ tèmi kọ́ à gbogbo èèyàn sí ok ẹ dákun èèyàn mẹ́wàá hmm, wọ́n sọ pé lágbájá ẹ̀dá dàdúrà kájà mi lórí ẹ̀ ẹ̀mí gbogbo èèyàn ni ẹ̀ mú mẹ́wàá wà ókè bàbá ìmáàmù yẹn wá dé wọ́n bá tẹ̀ ká máa gbé Allahu Akbar Allahu Akbar ìmáàmù wa ń bọ̀ wájú ọ̀kan náà ọ̀jọ̀ máa gbé ìwọ kọ́ ló síwájú wa lónìí. bàbá ìmáàmù ó ti bá àwọn sani ṣàtìlẹ́yìn òní. pé wọ́n gbé sínú ọkọ̀ kọrẹ lánàá àti lópa ẹ̀ pátá yìí. bàbá ìmáàmù ọba jábọ̀ tó ń ti pín tẹ́ǹfẹ́ sùn kan lórí rẹ̀ kó yín lójú tẹ bá ti bẹ́ẹ̀ kan ìmáàmù yẹn lábùkù lónìí wàlọ́ọ̀hì iyì yẹn ó bẹ́ẹ̀ dànù títí láéláé kódà kó fi kọ́lọ̀ nǹkan ma torí pé ẹni tó sojú rẹ̀ ń dọ̀hún yóò mọ káàrà láti dọ̀hún ti kan bàbá yìí lábùkù bàbá yìí ti já ó ti jábọ́ lójú mi wọ́n máa gbé ọlọ́run ti fọ́ máa ẹni tó gbà lọ gbàgbọ́ máa subhanallah bí ẹ ti máa gbà àwọn èèyàn dẹ́nu rẹ̀ máa mẹjọ mẹjọ jẹ pé wọn ni rédíò yọ tí wọn máa fẹnu wa rọọfù láì nítumọ̀ jọ̀wọ́ ajẹ ike ńgbà tó bá sọ tẹ tilẹ̀ bá fọ ọmọ ìjọ kẹpadà rìsọ́ọ̀tì sí ni pé ọ̀fẹ́ ọ̀bẹ̀rẹ̀ ká ni ọ̀fẹ́ tán ìbàjẹ́ ká ni ìtàn orí rẹ̀. torí kẹ́ni tí abàjẹ́ ni ọlọ́run lọ́dà ìwọ́tọ̀ ọ̀bàjẹ́ ọlọ́ọ̀lọ́dọ̀ gbogbo wa pátá ẹrú la jẹ́ sọ̀lọ̀ ẹrú kan wà ní sẹ̀kọ́ lọ láì jìyà tó bá lọ jẹ́ pé nìkan ni wọ́n bá jọ mọ́ lọ́nà àbí ìyíkan rẹ̀ àbá pé ẹ̀yà máa sọ̀rọ̀ fún bó ṣe wí ẹ má ṣe máa jẹ́ wí ṣé ọlọ́run á pa àwọn fámìlì rẹ̀ dáadáa ni ṣùgbọ́n kó lè hu ọlọ́hùn àhàjì ọlọ́hùn wàmẹ̀ lẹ́mìí ẹlẹ́ni wà lẹ́mìí yóò lẹ́dí ọlọ́run òbí mẹ́rin nìkan òbí gbogbo apáta ẹrú ọlọ́run wa tó ẹrú gbọ́dọ̀ wá sọ́ra ẹrú gbọ́dọ̀ fa ọgbọ́dọ̀ fa ìdáná fúnra rẹ̀ nítorí kọ́rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ kẹ́kì ń lọ́dọ̀ tọ̀lọ̀ wa inna alaykum la hafizin kiraman katibin ya'lamuna ma àwọn kọ̀wékọ̀wé àwọn akọ̀wé ń bẹ pẹ̀lú yín o àwọn olùsọ ń bẹ pẹ̀lú yín àwọn akọ̀wé alápọ̀nlé tó yẹ kí wọ́n mọ gbogbo ń tẹ̀. torí ẹ ilé ìjọba ayé ìsọ̀kalẹ̀ nítorí rọ́tàn pamọ́ ara ìṣọ̀ wọ́n ń fẹ́ kí bàjẹ́ ọ̀tàn ká láàrin àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ á ìyá ẹlẹ́sẹ̀ eléèrò ọ̀jẹ̀ wọn láyé ọ̀jẹ̀ wọn lálùkìyà. ẹ wo aburú tí ọ̀rọ̀ yẹn dálẹ̀ omi ọ̀sán gan lẹ́yìn fún ànábì wàláì nítorí pé ńgbà títẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ wọn sàhábà pín sí méjì àwọn kan ní ìbàjẹ́ ni wọ́n gba ìyá ńlá wa jẹ́ ni àìsàn ọ̀jẹ̀ tẹ̀sí náà àwọn àwọn wà lápapọ̀ àwọn sọ̀rọ̀ rẹ̀ jẹ́ o sọ̀rọ̀ Eh, àwọn bí eh. gbogbo ẹ̀ náà ló dé ti àìsà àìsà yìí fi ojú kan wo àwọn ẹni tí wọ́n rò ó kó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ kò ní fojú kan wọ́n ti tí gbogbo wọn fi kúrò láàyè tí bá burú tẹ má fẹ̀sùn rẹ̀ kẹyẹ sẹ́yìn ò sí à ah, ó léwu ó léwu ọlá àbí ìwọ náà nílé sìn kọ́sọ̀kọ́ jalè òkú jalè. ẹ dákun sí ẹgbẹ́ ẹ má bínú bọ̀ dáa mi mo ti gẹ́ ti tọmọ kan ọ̀rọ̀ tí mo sọ ẹ mo ti dẹ́mà ní dẹ́mà ó ti gbá lójú wèrè pété ọ dẹ́mà tó pè mí wèrè gbogbo ọ dẹ́mà pè mí lólè gbogbo ẹ̀tọ́ àwọn ọ̀gbọ́n gba àwọn dàlẹ́ tó fi sọ fún wa pé wọ́n dẹ́mà. ẹ̀mí káyọ̀ kan sọ pé ìwọ náà ni ẹni tó ń lóyún àwọn sì ń wọ ọ pẹ̀lú àpẹẹlẹ kó má ṣe àlàjojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ ní ma wá obìnrin kẹ́kẹ́ jẹ́ ọwọ́ bí mi ló bá ní ẹlẹ́kọ̀ọ́ bá mú o kábọ̀ mú ta ni ló bá náwó sẹ́nìkan. wọ́n ti kójú rẹ̀ rẹ̀ ọ̀hún náà ni ìwọ bá wọ àwọn àmọ́ dáadáa ẹ̀ mọ́ débi tí mò ń sọ. olófin mi lóyún tó bá ti kù ti pa ti pa tàbí tọ̀ olófin mi lóyún pé a kọ̀kọ̀ pé tọ̀ bẹ̀rù ìwà arábìnrin. Bẹ̀rù ọlọ́wọ́ arábìnrin. Lọ́ba ti lè pété bá kí ni Mùsùlùmí máa dé búra? Wàláhì, tàláhì, túnbọ̀láhì, ẹ̀mí bá. Wàláhì bá tẹ̀lé àbí àpòkù méjì. Àwọn kan pè wàláhì lóòótọ́. Ẹni ọlọ́run Ibrahim. Àwọn ọmọ ẹgbẹ́ kéènì kéènì. Èmi náà ti wò ó ti wò bí ṣe ń ṣe lẹ́nu tó mẹ́ta. Báwo yóò fi kú méjì mi? ṣé ìdánilẹ́kọ̀ọ́ bá ti dé lọ́la yóò wà mọ́. a òní wa láti máa béèrè fún kílẹ̀ tí kọ́ lónìí sẹ́nìkọ̀ tó já wa torí ó wọ lẹ́kẹ́nìkọ̀ sá máa já wa ní. ọmọ mélòó náà torí lójú oníkẹ̀kẹ̀ bí kẹ́ni tó kò sọ pàdé. ìtumọ̀ pé wọ́n ń fẹ́ kí gbàjẹ́ ó tàkà láyé rẹ̀ wọn náà ní fẹ́ kó jẹ́wọ́ nìkan má wọ́n nítorí pé sífìtì náà dáadáa wò bá kárí yìí máa fúyẹ́ fara gbà àmọ́ tó bá jẹ́ pé èèyàn nìkan ni mùsíbà bá mú àìrọ̀rùn. torí ẹ̀ tán bá parọ́ bàjẹ́ mayà kí rọrùn gbà ó kí rọrùn gbà rárára torí ẹ̀ kọ́ lọ́wọ́ bá àwùjọ wa sí. حديث تسأل الليل أبو هريرة رضي الله عنه أبقى ولا النبي محمد صلى الله عليه وآله وسلم anábìnrin láì sọ̀rọ̀ abdan abdan fi dunya illa satarahu Allahu yawm al-qiyamah rawahu Muslim mùsùlùmí kan kò ní bo mùsùlùmí àbí ẹrú ọlọ́run kò ní bo ẹrú ọlọ́run míì láṣìírí láyé àfi kọ́lọ́ ń bọ̀ náà láṣìírí ń dọ́gbìn dàgbìyà a gbọ́dọ̀ bora wa láti. lápèjúwe ọkùnrin yìí ẹni dáadáa la mọ̀ sí àmọ́ pé máa ṣe bàjẹ́ ṣùgbọ́n lọ nínú àánú rẹ̀ ó fi wá ṣe déédéé káàká mọ́jọ́ká. níbi títí ń fọwọ́ gbá obìnrin tí ń lọ wájú rẹ̀ tó dóbìnrin olóbìnrin níbi ẹni ọlọ́run láti kà sí. bàbá rẹ̀ ń yàrá ìwé iná ilé rọjò àti tí àbá máa mà ṣe dọ́kun bòmí láti rí fáàrin mọ̀kọ́ ń bọ̀ lẹ́yìn mi ọlọ́run tí wàá rí ọ gbogbo gbà kọ́. kódà torí rí torí mi lónìí mo ti wá tún bá títí tẹ́lẹ̀ mọ́. abájọ àdá kò burú tẹ́wọ̀n bá àkámọ́rí tẹ́lẹ̀ a sì mọ̀ pé ń ṣe bẹ́ẹ̀ Islam gbà pẹ̀lú ìbò láti rí a sì má gbogbo gbàtẹ́ bá ti rántí yóò máa já yín lọ́kàn ah, irú wa ti lágbájá wò èso sì dá àmọ́ ó sọ pé òun ti túbọ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ nìkan. bí lè má mú ni àwọn òkè ni ọlọ́run àwọn òkè kì í ta tẹ́tẹ́ lè má mú òkú ogbórí sókè ẹni bẹ́ẹ̀ sì là ń jábọ́ lápò rẹ̀. ó ní bẹ́ẹ̀ nàìjíríà ti jẹ tẹ́tẹ́ ní lẹ́yìn ọgbọ́dọ̀ tó bàbá imam lọ jáde lápò rẹ̀ bí imam ti sáláwà ọkàn hàn ní ọ̀tọ̀ àdàbà. bàbá ni bàbá ẹ dákun ẹ jẹ́ òun ìwé ìròyìn lọ́jà bọ́lá kò yàn ìwé ìròyìn báwo èmi ń kàwé ìròyìn ìwé ìròyìn kájà bọ́lá kò yàn ó ti gẹ́tì gẹ́tì gẹ́tì ń pé ilẹ̀ wádìí di tẹ̀tẹ̀ yìí bá ní ha ṣetọ́ni ni ṣetọ́ni ni a ó yẹ kí jama ọmọ ẹ̀ńtà àti tílé fi jóná yẹ kí jama yẹn ọmọ pé dàpọ̀ bòmí láti àmọ́ bàbá ńlọ́dàrà àmọ́ pé máa ta tẹ́tẹ́tẹ́lẹ̀ ó sì fi yé wa pé ó ti wá sánánà láàmú bá ká bò láti. ìyẹn ni pé àkàmọ́dì tá a mọ̀ mọ̀ bọ́ sí pé òun náà máa fi sọ̀rọ̀ fi ṣe fáàrí láàmú gba ìpè kábò láti rí ẹnìkan ò sì ní bóyá láti rí ẹdáàkọ̀ ẹ̀wọ̀ islam ti dà tó anabi sallallahu alaihi wasallam ẹnìkan ò ní ború ẹni bẹ́ẹ̀ láti rí láyé àfikọ́ náà bò láti rí níjọ́ gbẹ̀ndà òkè yá sábàbí ni pé àwọn èsì màláìkà ẹrú tí ọmọ sẹlọ lọlọ ń dà wá kò sì sí bá a ṣe lè máa ra sọ tó táwa ní sẹlọ tó bá kẹ́ nìkan wà bẹ́ẹ̀ kọjá àdìkọ́ sọ fún wa o èmi a máa sọ̀rọ̀ àwọn èyí sẹlọ rárá kọjá àdìkọ́ wa sọ fún wa bí ó fi yí wa bó ṣe jẹ́ màláìka. Ànábì sallallahu alaihi wasallam ti parí ọ̀rọ̀ ní kullu bani Adama khata wa khayrul khata'in at-tawwabun gbogbo ọmọ Ànábì Adam lálẹ́ ṣùgbọ́n ọlọni tí wọn gbà tètè tí ó tù bá lẹ́yìn bá wá pé kémi ọjọ mọláìkà tí ò kì í sẹlọ tẹmí bá pé kémi ọjọ mọláìkà tí àní sẹlọ àjẹ pé àní jẹyàn àní jẹyàn má pé ẹni mímọ́ náà kíni ká ẹni mímọ́ bá ẹni mímọ́ ti ń yàgbẹ́ ẹni mímọ́ ti ń sún ọlọ́dún tó gbẹ ìgbẹ́ ti yàn máa ń kó sí búrẹ́dì jẹ́ màá jẹ́ bí bọ́tà irọ́ lásán ẹni mímá tẹnu rẹ̀ rún abẹ́rẹ́ rí nǹkan bá ẹni mímá ti ń parọ́ ẹni mímá ti ń ṣèjàmbá tó torí ẹ àtẹlọ náà nítorí pé ìyàn làwà nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá àwọn tó ga tọ́lọ̀ ń gbé wọn sípò gíga àwọn mẹ́ta al-malā'ika àtàwọn èèyàn àtàwọn àlejàmú. ẹ̀dá tó lọ ń dá àwọn màláìkà ni pé wọn ò ní sẹ́lọ̀ ọ̀run láéláé láéláé kódà wọn ò ní sẹ́lọ̀ ọ̀run gan-an bíi tí wúlò kéré mà. ọlọ́run lọ dá wọn bẹ́ẹ̀ tó bá wù ọlọ́run kò bá dá wà náà bẹ́ẹ̀. àwọn tí wọn ìtọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wá dá wọn fún wọn máa yin ọlọ́run kọ́ máa ṣàfọ̀mọ́ fọlọ́ kọ́ máa wí gbólóhùn títóbi ọlọ́ omi ìrùkú lọ́wọ́ àti ní ọmọ wà àdúgbò gbẹ̀ndẹ̀ òkèèyàn omi orí ìdúró ní ọmọ àdúgbò gbẹ̀ndẹ̀ òkèèyàn omi ìforíkalẹ̀ ní ọwà yàtọ̀ sí ibi tọ́lọ̀ tó kádàrà tí wọ́n máa wọ̀ tó máa sì jáde ń bẹ̀ wọ́n tún ní wọ́n bẹ̀ mọ́dídọ́ gbẹ̀ndà òkèèyàn bíi Baitul Ma'mur lánàá bí sallallahu alaihi wasallam sọ pé màláìkà ẹgbẹ̀rún lọ́nà àtọ́rin ló máa ń wọbẹ̀ lójoojúmọ́ gbogbo ẹni tó bá ti wọbẹ̀ òtún ní wọbẹ̀ má ti jọ́ gbẹ̀dà òkèèyà ìwọ̀nba àmàlẹ́kà pọ̀ nù wọ́n máa yẹ alẹ́mọ̀dúnú ọ̀dọ́rọ̀ bíkà ìlà ó ẹnì kan ọmọ ẹyọ ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ àfọ nìkan. àwọn màlẹ́kà ìfẹ́ lọ àwọn ẹ̀dá kejì àwọn èèyàn ni àwọn èèyàn bọ́lá ti dá wa òun náà ní pé a máa ṣe dáadáa ńgbà tún lè ṣàìdá ńgbà mí tá a bá ti ṣàìdá ọlọ́run fẹ́ ká túbá nítorí pálá foríjì ni ó máa ń gba túbá àwọn ẹrú rẹ̀ tó bá túbá torí ẹ̀ àrí nínú ẹni tí ń ṣe tọ́lọ́ àrí nínú ẹni tí ń takò tọ́lọ́ àrí nínú ẹni tí ń ṣe tọ́lọ́ tó ṣàtìṣe tó tètè túbá àrí nínú ẹni tí ń ṣe tọ́lọ́ tó ṣàtìṣe tí ń dàgbà jù bẹ́ẹ̀ làwọn àlejò ẹnu tẹ́ rí yẹn ẹ̀dá tó lọ ń dá wọn náà àwọn náà máa ń gba dáadáa wọ́n sì máa ń gba ìdá wọ́n máa ń ṣe dáadáa wọ́n máa ń ta ìdá mùsùlùmí bẹ́ẹ̀ ni wọn kẹsẹ̀ rí bẹ́ẹ̀ ni wọn. àwọn kan wá wà nínú àwọn àlùsànú táwọn jẹ́ mọ́ràdẹ́tù ṣẹ̀wàkùn àwọn ṣèkọ́ọ̀nù aláìgbọ̀rọ̀ àwọn ìṣètò ọlọ́run rárá. ọ̀gá wọn ìmáàmù wọn onáni Iblis ash-shaytanu rajim kọ́lọ̀ wọn bá kọ́gbà wá kọ́là wá kúrò níbi aburú rẹ̀ akramakumullah amákẹ́yìn wọn á ṣe tí wọn á rárá ìyẹn kìí rárá ìyẹn kìí sí náà. má rò pé téèyàn bá ti wá jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá ọba sànù rẹ̀ ọba ṣe ní aṣíwájú nídìí ẹ̀sìn ó túmọ̀ sí kíkọ̀ ní sẹ́lọ̀mù ọlọ́run bá jẹ́ lólùmọ̀ nípa ẹ̀sìn kò túmọ̀ sí kíkọ̀ ní sẹ́lọ̀mù nítorí pé èèyàn làwa àwa kìí ṣe màláìkà àwọn ànábì ọlọ́run kún àwọn ọlọ́run ọba sọ níbi tí tẹ̀sẹ̀ ńláńlá àwọn gan alára àwọn ahlu sunnati wal jama'a nínú ìgbàgbọ́ wọn òun náà ní káwọn ànábì gan àtàwọn aráńtẹ ọlọ́run gan wọn a máa dẹ́ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n ìyàtọ̀ tí wọ́n pẹ̀lú àwa nínú ẹ̀ṣẹ̀ kéékèèké gan wọ́n yẹ ti nílá àmọ́ kéékèèké ìyàtọ̀ wọn pẹ̀lú tiwa ní pé tí ànábì kan àbí aráńtẹ ọlọ́run kan tó bá fi lè kékeré kan ọlọ́run bò ní fi sílẹ̀ láì jẹ́ kọ́ran létí ó sì túbá lẹ́ẹ̀kan náà. àmọ́ wa adájọ́ ni pọ̀lọpọ̀ ń dájọ́ ni kò ní túbá ó lè máa gba ilẹ̀ lámà ìbára ẹ̀sẹ̀ kéékèèké náà ni àkéékèèké tí kéékèèké wọ́n ní lásán ìrọ̀tẹ̀ máa ń ìsọ̀rọ̀ nínú sẹ̀ríyà ẹ̀sẹ̀ kékeré ẹ̀sẹ̀ kékeré máa ń gbà bá ti tẹ̀ pẹ́lẹ́ máa. tí ẹ bá fi sílẹ̀ kéékèèké yẹn kọ́ yóò di ní lamọ yín lọ́wọ́. ẹ̀bẹ̀ gbọ́ ti ń bá nàbí ewé ni. abẹ́fẹ́ wọ́tẹ́wọ́lá ọ̀fàdúró ẹ̀sẹ̀ kékeré dorúkọ nìkan fẹ́ gbọ́rọ̀ ọlọ́ọ̀ lẹ́nu Abdullahi ibn Ummi Maktum afọ́jú wájú afọ́jú sábọ́jú rí ni sábọ́jú mọ̀ kọ́ fàdúró ni. ó tún kọ pàkọ sábẹ́jú mọ̀ kó ti kọ pàkọ ni àmọ́ lọ́n tó dá nàbí tó dá fọ́jú ọlọ́run rí ọlọ́run á bá nàbí rí kí ló dé tó fọ́ adúró kí ló dé tó kọ pàkọ sẹ́ni tó fẹ́ bọ̀ sọ̀rọ̀ ẹnjọ́ ọ̀hún àmì nítorí ká fọ́jú lọ wà bí subhanallah tí o bá jẹ́ kọ́lọ́ lọ sọ̀rọ̀ tí ìwọ lè ṣe nǹkan kó tún máa bára rẹ wí tí ìbá jẹ́ kọ́rọ̀ ọlọ́run àlùkò rẹ̀ kí ọmọ wa sọ pé ah, ẹ ẹ ànábì sì ni ọ́ tó yẹ kó parọ́ láàgbé èèyàn náà ní ìsèǹtì ọ̀rọ̀ pé àkíní ń sọ ọmọ tó àṣírí ara rẹ bí àmọ́rọ̀ ọlọ́kọ̀ bá ní. kàtọ́lọ́ wọn bá sọ bẹ́ẹ̀ sànàbí kan bá ti máa ti ṣe rẹ̀ kíákíá tó tù bá ní. torí délé àwọ̀ àwọ̀ àìsàn ìtọ́lọ̀ ń pọ̀ máa kúrò nínú ẹ̀ṣẹ̀ àmàṣẹ́lọ̀ àmọ́ ẹ̀ gbọ́dọ̀ máa màmá ṣẹlọ̀ ètò gbọdọ pẹlọ kí ẹ wá takú pẹ̀lú ìtura ẹtù gbọ́dọ̀ máa fojú di ẹ̀ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ tẹ fojú di ọ̀nà padà tí ó padà sọ̀rọ̀ sínú náà jẹ́ ẹ̀nà kákìyèsí léyìí láì ẹnikẹ́ni tó bá po ọmọlàkejì rẹ̀ láṣìírí láyé gbogbo náà ìgbéǹde kí á lè ṣe. ẹwà dúró tọ́nà fi kàn fún yín ó bòyàn láti rí òbó láti rí ntọ́nà ó ṣe ni ó ṣe ọba àti láti rí ọba àti ntọ́nà ó ṣe ni ó ṣe ṣùgbọ́n wá òwò tọ́nà bá pò ọ láti rí njọ gbèǹde ó sórí ire ńlá nítorí pé ta ni ó mú náà ọwọ́ ọlọ́tún wa ló ń láti rí njọ gbèǹde ó kú oríire torí àwọn ẹni tó ṣe ọjà bí ntọ́nà ó fi kàn fún kí ni wọn ṣe nǹkan rondo yìí nǹkan rondo ọkàn bòyìn láti rí ọlọ́wọ́n bọ́ wàá kó wọn náà láti rí jọ gbẹ̀dà kúrẹ́à. tó a jẹ́ pé aláàkóso bìlà nínú òfin ọlọ́ tó bá sọ pé tó bá ṣe báyìí wàá gba dáadáa ó túmọ̀ sí pé tó bá fi lé sí àtòdìjẹ́ rẹ̀ àtòdìjẹ́ ẹ̀sán lórí o. tó bá tú àṣírí mùsùlùmí láyé kí wọ́n gbà àṣírí rẹ̀ jọ gbẹ̀dà kúrẹ́à subhanallahi alazim ẹni tọ́lọ́ bá ti tó àṣírí rẹ̀ ó gbé tọ́lọ́ ń dàpọ̀ kọ́ mẹ́jà gbé adéjì tó tẹ̀lé lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní kullu ummati mu'afa illa al-mujahirin gbogbo ló pátá korongodo lẹ́ni tí àmú máa bẹ lálàáfíà gbogbo àlùmọ́ mi pátá korongodo láàmú máa bẹ lálàáfíà á ti àmójúkúrò fún wa torí ká làáfíà mi lóde lárúbáwá làáfíà tẹ̀sán pa làáfíà yorùbá yẹn lóde lárúbáwá ló ti wá gbogbo àlùmọ́ mi pátá láàmú máa bẹ lálàáfíà yẹn ni kọ́lọ́ wọn kó sàmójúkúrò fún gbogbo wọn ìlànà ìmọ̀jà ìrìn àfàwọn olùsẹ́lọ́hún gbé ẹsẹ̀ hàn àwọn olùdẹ́sẹ̀gẹ́sẹ̀ hàn àwọn nìkan ọlọ́run ọba oníjọ́ bẹ lálàáfíà oníjọ́ wọn bẹ lálàáfíà kò ní sàmójúkúrò fún wa tó bá jẹ́ pé èèyàn bá jọ́kan ní ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ṣẹ̀ tí èèyàn máa ń ṣẹ̀ ni pé máa mutí àmọ́ gbogbo àti ọba mutí kọ̀rọ̀ ní ti mú ẹnìkan ọ̀ka mọ́rí lórí ọtí yìí ó ti wá pé pé yóò máa bẹ lálàáfíà ọlọ́run ṣàmójúkúrò fún un lópin ìgbà tí ń sẹ̀ ń sùn tọrọ àforíjì. amẹ́nìkan tí ọba mutí yóò lọ sí kìnnì kàkà ní fàájì yóò wá lọ jókòó déédéé ibi kálukú ń gbà bọ̀ ẹ bá ti tẹ́ná mọ́tò bá wa bàbá kú yìí tó ti débẹ̀ ibẹ̀ ni ó jókòó sí. tó abẹ́nìkan ọjọ́ kó lè lò yóò máa jẹ́ alẹ́ ní gbogbo yẹn ó fi rí i. ó ń sìn náà ni yóò tún máa gbé ọlọ́lọ́gbọ́n yẹn sìn náà tó ń ti ṣe lọ́sẹ̀ ó ń gbé hàn mí. tó àwọn ẹni tí máa ń gbé ìbàjẹ́ hàn wọn ò ní rálàáfíà o ọlọ́run bò ní sàmójú kúrò fún wa. tọ́ wọ́n iná mi lẹ́nu mọ́jọ ahọ́rọ́ tẹ́ ẹ bá máa kí ni ń jẹ́ kásẹ̀ kágbẹ́sẹ̀ anábì ní bẹ́ẹ̀ nínú kágbé ẹsẹ̀ ẹ̀yìn àmàlẹ́ rọ́jòló bí lẹ́yìn àmàlẹ́ kí èèyàn ó fi òru sẹ́lọ̀ tó mọ yóò sì bẹ̀ ó sì jẹ táyé lẹ́yìn tọ́lọ̀ ti bò láti rí ọkọ̀ sẹ́tọ̀rọ̀ Allahu alayhi ọkọ̀ sẹ́tọ̀rọ̀ Allahu alayhi tọ́lọ̀ ti bò láti rí lóru àná ti sẹ́lọ̀ yẹn fẹ̀yọ̀ kóòlù kọ́mọ wa yá fúlàn ẹ̀ ìwọ lágbájá.

ó túmọ̀ sí pé tọ́ọ̀bá tẹ̀ má fi sọ̀rọ̀ tọ́ọ̀bá dáràn má fi ṣe fùkẹ́ wọ́n sọ pé ayé mọ́jú àwọn àyà ayé ìgbọ̀ngàn ọmọ pa fẹnukò ọ̀daràn ọ̀daràn ọlọ́run lọ́mọ ẹ̀ka tọ̀ ọtí tó ń ti mú láyé ó sì hàn lára rẹ̀ abẹ́ tó sọ pé ó ń jalè láyé ó sì ń bẹ́lẹ̀ lọ ẹni tí ń gbé. ìwọ ọ̀daràn hàn ah! ó ń fẹnu ọ̀rọ̀ fún láyé ẹnu rẹ̀ làwọn wà ẹni tí ń gbé ìwà ẹ̀ṣẹ̀ hàn torí ẹ̀ ká lè bá àjẹpọ̀ arọ́nà lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà ẹ̀já sọ̀rọ̀ àwọn ẹ̀já sọ ẹnu wa kẹlẹ́ ni wọ́n sọ ẹnu sórí ibú abẹ́nú pẹ̀lú àwọn orúkọ tó dára jù àwọn àròyìn tó ga jù ó gbogbo wa lólórí kódà kọ́ má sì wá lọ lórí ibú má jẹ́ lórí ibú ọ̀tara wa jáde má jẹ́ abọ́ lórí ibú dànkà pọ̀ ẹni ní béèrè kò sí béèrè péré. kó lè sí àǹfààní fún wa ìjọba tẹ̀lé ní abẹ́rẹ́ àwọn ọ̀sán àti àǹfààní àti ìjọba tó wáyé tó wọ́n náà ní ọ̀nà ayé ìjọba wọ́n lè àgbẹ̀ sí ìfẹ́ owó ní láti jẹ́ kí n gbọ́ láti fẹ́ sí ọkọ̀ máa ṣe. wọ́n lábẹ́ ń tà sọ pé ká sọ ẹnu wa àwọn èèyàn tí wọ́n ń ṣèjọba láwọn èèyàn lórí wọ́n á lo Yorùbá pé táwọn yàn sípò. Si tó máa ń ṣe ojú ọ̀dà tá a sì mọ̀ pé oníjà dọ́dọ̀ àwọn ẹni tí sì máa dọ́dọ̀ wọn tá a bá fi irú rẹ̀ rán sí wọn kò ní fi jíṣẹ́ a sì mọ̀ pé wọn ò ṣe dáadáa ọ̀nà ọlọ́àbà máa tún wọn ṣe ṣé ká máa gbé wọn sórí rédíò àbí wẹ́ẹ̀rọ̀ àbí ká máa lu koro káyé àwọn kò ní pé àwọn ẹni tí wọ́n wà ń kó jẹ́nẹ̀rálì wọ́n ń ṣàṣojú ara wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ṣàṣojú àwọn èèyàn torí pé ọ̀nà tẹ́yìn náà gbá yàn wọn ọ̀nà tẹ́yìn ò lè fi fi ọlọ́run dẹ́rù bà yẹn ni torí pé ojú ọ̀nà pé democrofo àbí kí náà ń pè so ẹgbẹ́.